káàbọ̀ sórí abala campus jays. Hmm. orí abala yìí láti máa mú wá sétí gbọ̀nyìn bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ lójú amóhùnmáwòrán yín ní gbogbo campuses wa lórílẹ̀‐èdè nàìjíríà orí abala yìí láti máa sọ fún yín báwọn students ṣe ń hùwà yálà sí lecturer wọn ni o tàbí sí students ẹgbẹ́ wọn orí abala yìí náà láti máa ń sọ fún ìwà tí ó yẹ kó wù tàbí àwọn ìgbésẹ̀ tí ó yẹ kó gbé tàbí àwọn ìṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ní school ọ gẹ́gẹ́ bí student láàrin ẹgbẹ́ wọn ni o tàbí láàrin àwùjọ tàbí sí lecturer wọn orí abala yìí láti máa ń sọ gbogbo ẹ̀ fún yín orí abala yìí náà láti máa ń jẹ́ kí àwọn òbí mọ àwọn nǹkan tí àwọn ọmọ wọn ń ṣe ní gbogbo campuses orí abala yìí náà láti máa ń jẹ́ kí àwọn lecturers náà kí wọ́n ṣe kí ni kí wọ́n sit right orí abala campus gist yìí ni Abdul Olúwatóyìn ní orúkọ ti tèmi lórí abala campus gist lọ́sẹ̀ yìí nǹkan tí mo mú wá fún yín ohun tí mo ní fún yín ó ṣe kí ni continuation ni àmọ́ mo mọ̀ pé last week ẹ̀yin náà jẹ́ gbádùn ẹ̀ nítorí pé ibi tí mo parí ẹ̀ sí kì í ṣe ibi tó yẹ kí n parí ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣì wà tó yẹ kí n sọ fún yín tí mi fún yín tán ní last week torí àkókò àmọ́ lọ́sẹ̀ yìí gangan ọ̀sẹ̀ ilẹ̀ máa jẹ gbádùn gbogbo ẹ̀ ní pẹrẹwu kí wá ní nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ jókòó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò mí tẹ́lẹ̀ máa tó lè máa yé yín bóyá ẹ̀ náǹfààní láti wò ní last week ṣùgbọ́n ẹ ti náǹfààní láti wò lọ́sẹ̀ yìí nìyẹn nǹkan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni àwọn iṣẹ́ ṣíṣe àwọn iṣẹ́ tí àwọn students lè ṣe tí wọ́n bá wà ní school láti lè máa assist àwọn parents wọn tàbí ara wọn gan fúnra wọn gbogbo àwọn nǹkan tí wọ́n lè dáwọ́ lé tó lè yí ìdòwò tó lè jẹ́ owó fún wọn tó lè tó lè fi support ara wọn ní gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe kí wá ni àwọn iṣẹ́ yìí ṣé mo pé last week mo sọ̀rọ̀ lórí hairdressing tailoring mo sọ̀rọ̀ lórí àwọn nǹkan yẹn ní last week àmọ́ lọ́sẹ̀ yìí fún continuation nẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo àwọn tó ń ṣe cobbler àwọn tó ń ṣe bàtà ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wa ló ní talent o most people ti kọ́ṣẹ́ ọwọ́ kó tó wá school àmọ́ mi ìmọ̀ nǹkan tó máa ń ṣàwọn èlò bóyá wọ́n ti tijú iṣẹ́ tí wọ́n ṣe ni o mi understand tàbí bóyá wọ́n fi pé àtàwọn bá bẹ̀rẹ̀ ní school kò lè yí ìdòwò no ẹ má ní mindset yẹ ṣé rí nǹkan tẹ bá ti kọ́ nílé by the time tí ẹ bá gbé wá sí school ó máa yà yín student ló máa ń tètè turn up fún business jù àwọn ló máa ń support business jù anything tẹ bá kọ́ ẹ gbé wá sí school student ẹgbẹ́ yín wọ́n máa patronize yín for instance gbàtí mo fi wá school ó ní lady kan tó ń ṣe bàtà ó ṣe resume báyìí ló ti já sí gbogbo àwa tá a jẹ́ students ẹgbẹ́ à ah, in case ẹ bá fẹ́ ra bàtà o ẹ kò sọ fún mi any latest bàtà tó bá ń trend tẹ bá rí online tẹ bá ṣe kíni ẹ sọ fún mi mo máa lọ ra exactly design yẹn mo máa ṣe fún yín tẹ́yìn gan máa like ẹ ẹnu la kọ́kọ́ rò bóyá ó ń dún àmọ́ pàtó máa ṣe sample fún wa àwa kan ṣe kíni afọ́ fún gbogbo wa bẹ̀rẹ̀ sí ní ṣe kíni abẹ̀rẹ̀ sí ní patronize òun gan ṣe kíni ó make owó lára wa fún gbogbo ẹ̀yin tẹ wá wò pé cobbler ni ẹ ti kọ́ṣẹ́ ọwọ́ tẹ́lẹ̀ ẹ ti ń ṣe cobbling job níta tẹ́lẹ̀ kẹ́ tó wá sí school àǹfààní nìyẹn àkókò nìyí láti ṣe kíni láti continue ẹ̀ àti school ẹ ti máa bẹ̀rẹ̀ títí kẹ́ tó mọ̀ ẹ máa di ńlá kẹ́ tó mọ̀ everybody máa mọ̀ yín wọ́n máa máa pè yín káàkiri ìyẹn lórí cobbling job tẹ́ bá tún wá wò pé ókè o kí lẹ fẹ́ máa ṣe ń sìn o ẹ fẹ́ máa ṣe jewelries àwọn bead earrings and all that hmm, ó yẹ kẹ́ mọ̀ pé lóòótọ́ bead náà bóyá fún occasional kínní ló wà fún àmọ́ hearing ńkọ́ kì í ṣe really occasional bẹ́ẹ̀ yẹn náà tẹ bá rí gbogbo àwọn eh, nǹkan bóyá bíi beads àwọn nǹkan tẹ máa lò tẹ máa fi ṣe students ma patron especially àwọn obìnrin àwọn obìnrin gangan ló need kínní wọ́n ma patronize yín wọ́n máa sọ pé àkílẹ̀ ń ta ẹ jẹ́ ká wọ̀ wò ẹ jẹ́ ká gbéṣẹ́ tẹ́yìn náà bá ṣe tó bá like ẹ̀ ó máa yà yín gan máa sọ fúnra ẹ máa blame ara ẹ máa ti máa sọ pé à kí ló dé tí mi wá bẹ̀rẹ̀ kínní láti jọjọ́ ẹ kí ló dé tí mo wá ṣẹ̀ṣẹ̀ tí mo wá ń dọ̀là ara mi tí mi ti bẹ̀rẹ̀ láti jọjọ́ ẹ ìyẹn fún gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ tó bá ṣe beads and all that. kẹtíwọ́ fún gbogbo àwọn tí wọ́n bá wọ̀ pé ó kè iṣẹ́ ọwọ́ kan táwọn ti ní tẹ́lẹ̀ bíi printing job ẹ mọ irú printing job tí mò ń sọ tó bá jẹ́ pé student láti patronize torí pé kí ni àwọn bíi lecturer àwọn companies ló lè patronize fún yẹn but ẹ bá mọ iṣẹ́ printing job bá ṣe ń tẹ design sí aṣọ bíi ká kọ sweet things olólùfẹ́ mi the school campus the outing the logout students, the party students, the birthday students. tẹ bá mọ gbogbo àwọn designs yẹn ṣe tẹ bá mọ bó ṣe lè design ẹ sí aṣọ táwọn students ẹ máa appreciate ẹ tí wọn máa like ẹ tẹ bá tún mọ bí wọn ṣe ń combine àwọn colours mo. Boya polo le fe lo, boya shirt le fe fi ṣe tẹ bá gbé àwọn great designs yẹn jáde ah ah mo trust students especially tó bá fẹ́ ṣe event ní school ìgbà yẹn lè máa rí student pé ṣé polo ni lọ́ọ́ máa sọ fún mi pé ṣé polo ni ká mú ni àbí round neck àbí shirt ṣùgbọ́n tí ìwọ gẹ́gẹ́ bí printer tó bá wà àbẹ̀wò ló máa sọ fún wọn pé ok kọ́lọ̀ báyìí ni kẹ́ lò irú eléyìí gangan ló máa fit eléyìí irú eléyìí gangan ló máa fit nǹkan tẹ́ fẹ́ ṣe ìwọ ló máa náǹfààní láti sọ fún wọn wá dé ṣe kí ni wàá tún benefit láti bẹ̀ in fact àwọn òbí gan máa rí inú wọn máa dùn pé ah lágbájá ò mà tẹ̀ fi bẹ́ẹ̀ pè mí fún owó mọ́ wọ́n ti mọ̀ pé o ti ń assist nìyẹn wọ́n ti mọ̀ pé àwọn dàbí pé o ti ń rí àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ kan ṣe ní school tó ń yield owó àwọn kó máa wà relax ó máa wà relief nítorí pé kí ni kò easy kọ́lọ̀ ń jẹ́ kó easy fún gbogbo wa àwọn òbí yìí ń try ẹ jẹ́ káwa náà ṣe kí ni ká máa try láti máa ṣe kí ni láti máa support wọn káwá wò fún gbogbo ẹ̀ tẹ́ bá wò pé à Tóyìn nǹkan tó ń sọ látàárọ̀ fáwọn tó kọ́ṣẹ́ ọwọ́ nǹkan tó wá school ni àwa tá àwa kọ́ nǹkan kan ká tó wá school kan àǹfààní wà fún yín nǹkan tẹ́ lè ṣe wà tẹ́ pé kò ní ná yín lówó tó gara owó kínkínní ni kíní kan náà ẹ kò lọ gbégbá kíni stationaries ṣe mọ̀ nǹkan tá à ń pè ní stationaries bíi ká máa tàwé ká máa ta bírò ká máa ta pencil ká máa ta ruler ó yẹ kẹ́ mọ̀ pé everyday the student cannot do without pencil wọn ò lè ṣaláì máa lo pencil wọn ò lè ṣaláì máa lo bírò ṣé ìwé gan la fẹ́ sọ ni wọ́n máa lò ó ẹ kọ́ ra èló gan lè fẹ́ fi bẹ̀rẹ̀ ó pọ̀ jù bóyá five thousand three thousand gan ẹ máa bẹ̀rẹ̀ ẹ̀ kẹ́ tó mọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti dín lá before you know it tó bá ń take time yín gan ẹ máa tún gbàyàn sí jẹ́ pé okay máa máa san iye báyìí fún ẹ wọ́n máa dúró tì pending the time tí máa fi ṣetán class tó máa fi máa patronize ìyẹn fún àwọn tó bá wò ó pé ah tóyìn mi ìkọ́ṣẹ́ ọwọ́ stationary ó wà ń bẹ̀. then fún ẹ̀yin tẹ́ bá tún wò ó pé àtóyìn mi ìkọ́ṣẹ́ ọwọ́ ṣùgbọ́n mo ní owó lọ́wọ́ tí mo lè fi start little thing inú school ni mo dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ business center wà ń business center tí mò ń sọ yìí photocopy shop ni o ibi tá a ti ń ṣe print out and printing tí gbogbo student máa ń print gbogbo àwọn iṣẹ́ tí wọ́n bá ń lò assignment ni o project ni o classwork ni o anything tí wọ́n bá fẹ́ ṣe ibẹ̀ ni wọ́n máa ń lọ you can start up with something you can start with that ẹ lè bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn and before you know it wàá bẹ̀rẹ̀ sí ní shop káàkiri káàkiri ní gbogbo campuses ní nàìjíríà wa and before you know it you become a big man iye gan òtún wá díṣẹ́ tó fẹ́ ṣe lọ́wọ́ tó bá ṣetán ní school you will continue like that and ká tó mọ̀ àti ìdílú mọ̀ká lágbára ọlọ́run láṣẹ ìdùmarè gbogbo ohun tá a bá dáwọ́ lé ní kékeré nǹkan kékeré yẹn náà tá a dáwọ́ lé lágbára ọlọ́run ọlọ́run á ṣe àmì sí ó máa dín ńlá o. ẹ wò mí nírí jù báyìí lọ fún yín lọ́sẹ̀ yìí lórí abala campus gist mo lérò pé nǹkan tí mo sọ fún yín ó kàn yín lọ́gbọ́n ẹ máa mú lò ẹ jọ nítorí ẹ lọ́hùn-ún ẹ̀yin students ẹ̀yin students ẹ jọ̀ọ́ mi fẹ́ kẹ́ rely lé anybody anybody tí mo mí kì í ṣe bí parents yìí o you can still rely on your parents but to an extent ni o bọ́ bá ń ṣe kẹ́yìn náà ṣe kí ni bọ́ bá ń gbé sókè kẹ́yìn náà tiraka kẹ́tù máa ṣe kí kẹ́yìn náà máa gbé sókè pẹ̀lú wọn so that a lè jọjú a lè balance so that ẹnìkan ò ní ní ẹnìkan lára you understand what i'm saying ó yẹ kó yé yín gẹ́gẹ́ bí student mi ìfẹ́ kẹ́ máa ní parents yín lára jù ẹ jẹ́ kó máa mọ̀ pé ọmọ mi tí mò ń rán wèyí òun náà ṣe kí ni òun náà gbìyànjú fat ẹ̀yin kò máa rí nǹkan sọ létà lọ́la ẹ̀yin kò máa rí nǹkan sọ fún àwọn ọmọ ẹ̀yin kò máa rí nǹkan sọ fún àwọn ọ̀rẹ́ fún àwọn èèyàn parents yìí gan máa ní àìgbà ah, tó mọ̀ mí wà ń sùn in fact ọmọ ni ẹ mọ wọ́ọ̀dì nǹkan tó bá mú parents lo àgbà ah, tí ọmọ mi wà ń sùn ọmọ ni kẹ mọ̀ pé ọmọ yẹ ọmọ ni ó ti ṣe nǹkan tí kí ni tí àwọn òbí ẹ̀ ò expect ní dáadáa ni òbí àwọn nǹkan tí mo ní kẹ́ ṣe yìí ni o kẹ́ fi máa assist wọn ni o ni mo ní kẹ́ ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ bá wá ṣe mo ṣàn pé ẹ máa jàǹfààní ẹ̀ ẹ máa jẹ ìwúlò ẹ̀ ó dẹ̀ máa wúlò fún yín ó máa wúlò fún èmi náà torí kò yọ èmi náà lẹ̀ èmi náà sì lè bẹ̀rẹ̀ àwọn businesses kankan tí màá máa ṣe ẹ wo nǹkan tí màá ní sọ fún yín ní ọ̀sẹ̀ yìí lórí abala campus gist nìyẹn tẹ́ bá wọ́n wí pé àwọn event wà party wà ṣíṣe wà àwọn nǹkan wà sẹ́mínà wà àwọn speech event kan wà tẹ́ fẹ́ ká wá cover tẹ́dẹ̀ wó pókè Orísun gangan la fẹ́ kó wá kọ̀wé ẹ lè pè wá ẹ lè tẹ̀lé wa at Orísun TV tẹ bá wò pé àti wà ìwọ gangan ni mo ní bá nẹjọ o ẹ lè tẹ̀lé mi lórí Facebook Latifat Tóyìn ẹ lè tẹ̀lé mi lórí Instagram ty underscore classic tẹ bá wò pé ọ̀rọ̀ gangan lẹ fẹ́ ní bá mi sọ lóòótọ́ ohun náà dàbí ohun orí fóònù máa ń dàbí ojúkojú ní tẹ bá wò pé ìyẹn gangan lẹ fẹ́ ṣe ẹ lè pè mí sórí zero eight zero six one three one six one zero two ire ayọ̀ ìdùnnú la ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ lọ bá mi pàdé màdìbà ètò ṣì ń lọ.